Are you sure? Obviously, I am him. I just ká jẹ lọ. Oh my Honestly, move along. Why not? mo ṣe àti pé ta ni. bẹ́ẹ̀ bá ní ìjọ mi bí ẹ pààrọ̀ bẹ́ẹ̀ sì pè mí ní wẹ̀rẹ̀kẹ̀ ẹ ṣàyè pa torí mi ò ní bí mo àgbá mú gbogbo ara ni mo fi jọ ní gbàìgbà. ọ̀bá kẹ́yọ̀ ọmọ àṣà òde wa bá ẹ láyé. ah Oda, oda, ó dà kí ni mo lè ṣe fún yín. <laughs> kí ni nǹkan tí ìwọ lè ṣe fún yín. ọlọ́gbọ́n ti mọ̀ pé ẹni tó mú ẹgbàá dání owó ẹ̀jẹ̀ ló pa fún mi mi ò wá bí láti gbàgbà epo bẹ́ẹ̀ mi ò wá bí láti gbàgbà ilẹ̀. ẹ̀mí ìwọ kankan ni mo wá gbà. ẹ̀mí mi.

kódà ah, mo dúpẹ́ mo dúpẹ́. wọ́n ah, jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gù lọ́tọ̀ èmi á dídá àrùn. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. mommy. Your mom has passed and gone. Why not let her rest? Àti sí mommy ẹ̀. Elédùn àwọn ọmọ jẹ́ ìṣòfò ọmọ. Wọ́n ò bẹ́ẹ̀ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ìyá jọmọ òkú ọmọ àbí gbó wọn jọ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. tara mọ ọ̀rẹ́ ṣíṣe orí ọ̀rẹ́ ṣíṣe tó rí o ó lè sọ ayé ẹ̀pà méjì péré kó sọ dẹgbẹ̀fà. wo babe ṣó ṣú ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. mo rò mo rò gidi gan mo rò jù mo rò pa ó dídí ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó fún dókítà lésì. two minutes àkáǹtì bọ̀sùn bíi ti báwo. kò yé mi ni àkáǹtì bọ̀sùn ni wọ́n máa máa sẹ́ǹdì owó sí àti owó iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe òun á máa gbà láti á máa gbọ́ gbagan nínú àkáǹtì ẹ̀. No, explain to me now. I don't seem to understand. Explain it to me. Ah, ibo ló ti ń ṣerú ẹ̀. Ṣogbónú ni àbọ̀gọ̀. Tí wọ́n ní kéèyàn bá bára wọn rìn. Wọ́n ti máa kọ́ wọ́n máa wo àwòkọ́ṣe díẹ̀díẹ̀ la. ara wọn. Ó rí pé mo èmi mo over smart worry mi. O fẹ́ trust bọ̀sùn sí owó ẹ̀. So at the end of the day, I wá fún stories and then you won't see anything to do about it. Àbí kí ló ń Slab it ye. Kisha í ṣe àwọn tó now alẹ́ rí o kì í ṣe tiẹ̀ sẹ́ tó fẹ́ jẹ́ mi mọ̀ ni o mọ̀ pé kì í ṣe gbogbo ẹran ni jíjẹ yìí àwọn ẹran kan wà tó yẹ pé tó bá jẹ báyìí ò ní jẹ mi mọ̀. mama kò sẹ́rù yìí lọ́wọ́ mi i don clear you. òun wo ojú mi ò ní kò sẹ́rù lọ́wọ́ ẹ̀. ọlọ́run kò sẹ́rù lára mi. ṣé kí n pe dán. kò tó yẹn náà yàrá ìyàwó rẹ máa pe dán. ó ga ọ yàrá yà street láwọ ọgbẹ́ kó máa lọ bá yẹn o abeg drop am. lọ́gbọ̀n máa lọ yàrá yà ó sweet láwa o. i don tell you say gbogbo ẹranko ni jíjẹ. yàrá yà sweet láwa lọ́gbọ̀n máa lọ o wọ́n máa lọ mà ó lọ́gbọ̀n ó dùn láìjà tí mo ṣe bí kò sẹ́ni tó yẹ. yẹn mo ti wọ́ ọwọ́ ọwọ́ kiri inú gbogbo abúlé n ò rí ọ ẹnìkan ló wá sọ fún mi kó o ti wá sọnù odò àà ò sí ààbò ń gbọ́ kó ń bọ̀ wá sódò. àgbélére ó ṣe sọ sí mi lọ́kàn ni ò wípé ó ti mọ bèrè mi. wo sẹ́nu tó ti fọ̀ náà lélẹ̀ ó dàbí nǹkan ọ̀sẹ̀ èdè ni. Ah, àìpẹ́ yìí náà ni mo dúdú o. Ah, jẹ́ kí n máa bọ́ ọ̀sán tó o ti ń pọ̀ kó lè bá a yà wá. ṣé àgbélére ọ̀rẹ́ mi àtàtà. ẹ wo yóò sì wọ kò sí mi. Ah, lágbára. kò ṣe. ọ̀rọ̀ olúwa ló lọ pẹ́. bá mi mú yàn ìtò wà ẹ̀yìn tó wà lórí. kò ṣe. iṣẹ́ láti tán yìí. kò ọ̀rẹ́ mi. àgbájọwọ́ báyìí òun la fi ń sọ̀yà kò sí rán bẹ́ẹ̀. Mm. dákun mọ ọ̀rọ̀ ráńbẹ wọn mm-hmm. irú ọ̀rẹ́ bíi ti ọkọ kó ṣọwọn. ó sọ bẹ́ẹ̀. dákun bá mi nà owó ọṣẹ. Mm. lágbára o kémi náà tiẹ̀ lè mọ fọṣọ kọmọ kọmọ kọmọ báyìí. ó ṣàmùpá mi lẹ́rìn gbogbo ìgbà. Ah aṣọ òun ò fi bẹ́ẹ̀ dọ̀tí dákun bá ń náwó mú un náà. ẹ̀yin ló mi dákun jẹ́ ìsinmi náà. odò ìfẹ́ lọ́kùn yóò jájọ lù ẹ́ dúdú lọ sùn ní òpupa ni kò kàn mí àwẹ́ ọ̀ fífẹ́ ojú rẹ sí mi ò bá ti kúrò mo gbà fáṣẹ̀dá o ṣé funfun lójú ọ̀run o tàbí dúdú o kò kàn mí àwẹ́ tẹ̀yìn ẹnu rẹ ò bá ti kúrò àbùṣebùṣe báyìí ló kà ṣá o báyìí ló kà òdì kò kàn mí o. àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. ẹ ó gbọ́rọ̀ gbọ́. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. ọmọdé bá ń ké kíní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò. ọlọ́gbọ́n nìkan nìkan ló mọ̀jú ẹjọ́ àwífúnni kan tó dánìyàn àgbẹ̀jà kádì ní. akèrègbè ni ó sọ ibi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa ìgbà tí àti ìfọkànlẹ̀ dẹ́kun omi kíkọ́ kíni. àwọn fúnni kan tó dání o àgbẹ̀jẹ̀ káàdì ni. àlọ́ mi àlọ́ tẹ̀rẹ̀ àjà ló balẹ̀ tẹ̀rẹ̀ àlọ́ mi àlọ́ tẹ̀rẹ̀ àjà ló balẹ̀ tẹ̀rẹ̀ àlọ́ mi àlọ́ tẹ̀rẹ̀ àjà ló balẹ̀. mo fẹ́ràn ẹ̀ inú mi dẹ̀ máa dùn tó bá lè gbọ́ tèmi káàjọ wà pọ̀ káàjọ dìpọ̀. ààrẹ mi rẹ náà. káàjọ ká fi nǹkan kun ha wọn. kẹ́ fi kiri. ká ọ̀rọ̀ mi ò lè yé ẹ. kò yé mi náà ni. tó bá yé ẹ tán o máa mọ nǹkan tí mo sọ. Ah, bí mo ṣe bá ẹ sọ látọjọ́ yìí kò tí ì wẹ̀ létí ni. ó wọ̀ ń lẹ́sẹ̀ ni kíníkíní kan náà gan kí ló ṣẹlẹ̀ kí ló dé. tí èsì kọ̀ọ̀kan súnmọ́ mi náà kó má dà pé bóyá bí n bá tiẹ̀ ṣe nǹkan kan wa tí èsì fẹ́ gbọ́ wà fẹ́ gbọ́ nǹkan tí mo sọ gangan wà fẹ́ gbọ́ nǹkan tí mo sọ. lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí náà. tó o bá súnmọ́ mi ṣé kí n súnmọ́ ẹ. má súnmọ́ mi o dákun o kí ni gan ó dáná kò sí wàhálà mọ́ lọ́yìn mọ̀ rò kí ni. má bà mí rò ó. tó bá fẹ́ máa kéra ní ìmọ̀ rò kó máa lọ sí òsì nǹkan mi bẹ́ẹ̀. ó ti ó dẹ oyè ó mọ̀ ó mọ̀ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ah. ó dẹ mọ̀ lára pé mo nífẹ̀ẹ́ dọ́kọ̀. kí ni ah! bó yín ṣe bí arìnrìn àní ọmọ ah, ó dẹkùn ń gbọ́ lójú òun náà máa lọ rò. ó máa bá mi rò ó ìbí ìbí rò ń kẹ́ ẹ́ sọ máa bá mi rò ó àbí dídìrín lélẹ́yìí ni. ìjọ̀dọ́kùn bá mi rò ó. ìwọ náà sì gbà fún. kí ni ṣé ó sì ń kọ lára rẹ kí n gbà fún tani owó orí bíjì ṣe bí dídìrín ni sọkọ lélẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ọtí rọ́kọ̀. jẹ́ ká tètè yára tó ẹja yìí ó ti tán tó yẹ ká lè tètè ṣe tán tí ọjọ́ ti ń lọ. ẹlẹ́yà wa oh. ọkọ ọkọ. Ah. mo ti gbé ìdì kan wá nínú igi hùn. Ah, ọ̀dà ọkọ mi àgbẹ̀lérè wọ́n mọ̀ retí rẹ̀ nírọ̀lẹ́ ọ̀la. Oh. O ṣé ọkọ mi. Oh kúṣẹ́ o. àgbẹ̀lérè ah, ìyá wa wá àyìn máa rọra o. ìjẹ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ àti yéèso ǹjẹ́ wọ́n ti yanjú rẹ̀ bí? Ah, n ò lérò pé wọ́n ti yanjú rẹ̀ o torí tó bá jẹ́ pé wọ́n ti yanjú rẹ̀ ni bàbá mi ò ti rán mi lọ sọ́dọ̀ yéèso pé kí n lọ bá wọn gbèsò fún wọn àmọ́ wọn tí mi lérò pé wọ́n ti parí rẹ̀. Hmm bàbá rẹ àti ìyá èso wọn sì sún mọra wọn pọ o hmm. àti wípé bàbá rẹ sì gbìyànjú fún ìyá èso ganan. gbìyànjú tó tó ṣe bí òwe ìyá wa. ọ̀rẹ́ mi. ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká mẹ́yìn sọ́wọ́ òsì ká mẹ́yìn ká fi rìn délùú sẹ́yìn ìyàwó ẹni tí ò yin ni ni ò yin ni ẹni tí ò ní yíyan ẹ̀yin àgbà ni kò ní yíyan. Hmm ṣebí àgbàlagbà nìyí èso. àgbàlagbà ewu orí kọ́mọ̀ ni ó ń ṣàpèjúwe ọgbọ́n orí àpẹẹrẹ ọjọ́ orí lásán lewu orí ń tọ́ka sí fún mi. ọ̀rọ̀ ló sọ ọmọ ọ̀dọ̀ àgbà àgbẹ̀lérè ọmọ àgbẹ̀ ṣakin ó jọ bàbá rẹ̀ ó kù síbì kan. <laughs> ẹ dá o yá wa. Hmm, ó dá o ó dá o àgbélére ọlọ́run ó ṣọ́ wa o ó délé láyọ̀ kọ́ kí bàbá rẹ mí o. mo jíṣẹ́ o ó dá o ó dá o. Hmm. ìwú orí. mú orí tiẹ̀ dùn pé mo bu lórí ibú babalọ́lá ẹ̀. àbíkẹ́ àbíkẹ́ ò mọ̀rọ̀ sọ o tí ẹ sì ti bàjẹ́ fún un tó sọ. tiẹ̀ náà bàjẹ́. Ah, ah, kó o tó sẹ̀kẹ́ dìdì dìndín ah, ìwọ ìwọ wa ló ń bá ọ̀rẹ́ mi o ló ń sọ wípé àwa gbádìyẹ jọ dákun kí ìtì ọ̀ ń bẹ̀ agbádìyẹ a sì ti jìyà rẹ̀ ẹ kí ni kí ni tì ọ́ o sì bẹ̀rẹ̀ sí ní kà o bẹ̀rẹ̀ sí ní kà ìwọ ń kọ́ ṣe bí olè làwa èké ni ìwọ ẹ ìyá rẹ ló sì fi jọ ẹ o kì í ṣèké ẹ ò ń ìyá rẹ ló fi jọ ó wá ó wá ó wá rọ̀rẹ́ mi ó wá ní àwa o àwa jáde yẹgbẹ́ àwa jáde yẹgbẹ́ tá jáde yẹgbẹ́ kì í ti ọ wo sórí tí n bá mú ọ bí n bá mú ọ àbíkẹ́ bí n bá mú ọ ó kórìíra ara rẹ olórí ibú wẹkẹ rẹ. dákun má lọ kó wá gbèsè ọ̀rọ̀ rẹ àbíkẹ́ ìgbà tí sọ̀rọ̀ padà sọ̀rọ̀ kò ní já fún ìyá rẹ ó bu ìyá mi mo lórí mi ìyá mi o. lákùnjá tètè gbéra ńlẹ̀ ó kù mẹ́ta tá a pọ̀n ká tètè ṣe kíá lórí ọjọ́ ń lọ. ẹ̀gbọ́n mo sì lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún hmm. mo sì mọ̀ pé ẹ̀yin lẹ súnmọ́ ẹ̀gbọ́n ẹgbẹ́yẹmí á wù mí kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀. Hmm. lóòótọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lẹ́gbẹ̀yẹ mi ó bá dọ̀là ìmú ọ̀dọ́dọ̀ rẹ̀. Ah, ẹ ṣeun ẹ̀gbọ́n mi o. dúdú lọ sùn ní òpupa ni kò kàn mí àwẹ́ o fífẹ́ ojú rẹ sí mi ò bá ti kúrò mo gbà fáṣẹ̀dá o ṣé funfun lójú ọ̀run o tàbí dúdú o kò kàn mí àwẹ́ o. Fọláwẹ̀ ah! àbùṣebùṣe báyìí ló kà ṣá o báyìí ló kà òdì kọ̀ọ̀kan kú kalẹ̀. Ah, máa rọra o. rọra. Ah, o ṣeun. ah ṣé oko tí wàá àti bá mi rẹ jọ lọ látàárọ̀ lẹṣẹ tí ń bọ̀ bá. ó náà ni. Ah. àmọ́ ká má parọ́ iṣẹ́ àgbẹ̀ lágbára o. Ah, àgbẹ̀ nìkan kọ́ o gbogbo iṣẹ́ pátá ni èèyàn sì ní láti ṣiṣẹ́ kó bàa lè jàre iṣẹ́ bí ewì bàbá wa Ọdúnjọ tí wọ́n sọ wípé múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga báwo bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bá ò bá rẹni gbẹ́kẹ̀lé hmm. ká tẹra mọ́ṣẹ́ ẹni ni bàbá rẹ lè lówó lọ́wọ́ kíyà rẹ ó lẹ́sìn lẹ́ẹ̀kan ọmọ yẹni téèyàn bá gbọ́kànlé wọn ah! ọmọ yẹni èèyàn ti tẹ́ tán. Hmm. òtítọ́ ló sọ ọ́ àmọ́ gbogbo mo lè gòkè mo lè sọ o mọ̀ para ní fàbọ̀ sí i mo ọ. o hmm. ṣeun òótọ́ ló sọ o ṣeun o ṣeun ìyá mi rẹ̀ ń kọ́. Hmm. wọ́n wà lẹ́ǹkùlé o wọ́n wà níbi àwọn alára àgbò. ọdún wa ń ta ọ̀dà wo bóyá kò wá sí mi. bẹ́ẹ̀ lọ wo bàtà mi ń bọ̀ kí n lè sìn ọ́ síwájú. má pẹ́ o. Ah. ó yá o ṣé kíá o. ẹgbẹ́yẹmí o lórí ọ̀rọ̀ tájọ sọ ń gbà náà nígbà tí mo ní mo fẹ́ mú ọmọ wá kọ́ wá kọ́ sórí ìtàgé ọmọ òun ni dààmú ọ̀bà. ẹ kú kàlẹ̀. ẹlẹ ẹlẹ èmi ló kọ tiẹ̀. àfọláwẹ. àfọláwẹ kódà ẹ̀yin wò eléyìí tí ń rẹ́rìn músẹ́músẹ́ tí ń fojú fẹnu rẹ́rìn ó sì dá olójú pé o lè ṣeré orí ìtàgé so mọ̀ pé ẹni tá à ń wò làwa wa mọ̀ kì í wòran tí ń tijú tí ń ṣejú mẹ̀mẹ̀mẹ̀ ó sì dá ọ lójú pé ó lè ṣeré. yóò padà túraká. ẹ hmm. ẹ ó dà tó bá rí bẹ́ẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ ni pé yóò wá bá mi pàdé o mọ̀ pé bíbá yìí ṣèbí pàdé yẹn ibẹ̀ ni ti wá ka àwọn òkìlọ̀ tó yẹ kí n kà fún àmọ́ àwọn nǹkan tó mú wá tó bá di pé o ti darapọ̀ mọ́ wa ó mú gbogbo wa o hmm, ṣèyí lé ní ó mú bí wa hmm. ó sì mọ̀ tí wá bẹ́ẹ̀ rè ó mẹ́lẹ́rìn náà wá ẹ kò jù bá lọ ó jẹ́ kí n gbowó kọsẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ la ẹ̀gbọ́n rẹ̀ tó mú ọ wá oyè òfọlájiyọ wọn ò ní ah, gbowó kọsẹ̀. ilédu ọba ń sọ lẹsàn rẹ kò sí o kí dáadáa kí dáadáa sí wọn mi. bó bá wá di ìsinmi ọ̀sẹ̀ yìí kò wá bá mi pàdé mo fi ọwọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó sì dá wa báwọn hmm, kò jù bẹ́ẹ̀ lọ. ṣé wọn ọ̀rẹ́ mi o. ó lè yẹra fún wa. ìmọ̀ lóore o ṣé o. bẹ́ẹ̀ gbọ́n rẹ̀ sọ. ṣé o ní kíni ah. bọ́ọ̀lù tí a ń wò báyìí. àkàkẹ́ ah. sọ́ọ̀rì pàbúrò. ní mo mọ̀ pàbúrò rẹ̀ ni bí mo ń wò kó jọ ni. ẹ lábìjọ lè yí o. ní kí àná. kàláfìdé kan àti pàápàá jùlọ ó tójọ mẹ́ta wò yọjú sí mi kí ló dé. mo bínú iṣẹ́ ló pọ̀. iṣẹ́ ló pọ̀ nọ́mbà hmm. tó fẹ́ má burú rẹ wá iṣẹ́ ò pọ̀ o. mo bínú ṣe bá dé òun mi. ẹ wá wò ká mo pe mo sọ́nà ọ̀rọ̀ mi mo ní ó yẹ kí n gbowó kọ́sẹ́ àmọ́ lẹ́ẹ̀gbọ́n rẹ̀ wọn ò ní gbà kankan ìbí bàbá gba owó kọsẹ̀ náà ṣèjì àwọn ní ká ká kakọra wa ń sẹ. ẹ tọwọ́ kan bí bò ìgbà ọsẹ ìgbà yẹn wá bí ara o mo gbé wa mo gbé wa bọ́ọ̀ ma sọ kílótọ̀ tó sọ fún pé òun gbowó ó kẹrin. ìlà náà mo ń dùn ọkọ ṣe. ìlà náà bẹ̀rẹ̀ àbẹ̀wò wa ni. bẹ́ẹ̀ ni ọ̀hún ìṣeré ni ìṣeré ni mo dòdà mọ́ jù. báwo ni ti wá jẹ. tó bá dalẹ̀. wà lálẹ́ ó wà lálẹ́ ó bójú bá yẹjú kó wọn yẹ o tó bá dalẹ̀ kó wà lálẹ́ kó wà gbà gidi kó wà lálẹ́ kó wà gbà kó wà lálẹ́ kó wà gbà fẹ́fẹ́. ọjọ́ ń o ọjọ́ ń ìwàlẹ̀ àṣà gbá ọ̀sẹ̀ o òrìṣà láwẹ̀ awẹ́ ó ní èmi náà máa tẹ̀pa òjé máa ya tẹ̀pa òjé máa wá ṣe bí ọba o mo gbé lébo tòde. èrè bòtò. mo ti gbé lébo tòde o. èrè bòtò. òhó là ààrẹ là. èrè bòtò. ẹgbẹ́ là á wakọ̀. èrè bòtò. ẹni bá wakọ̀. àṣẹ o orí bá ṣe máa wíwú táwọn kan bẹ láàrin yìí tí ó mọ wíwú bẹ́ẹ̀ àmọ́ àwọn tọ́lọ́run bọ òfun làákàyè Ọlọ́run ó jogun làákàyè fún wọn. àṣẹ. ẹ bí gbogbo yín bá wọ ẹnu lẹ̀ dáadáa tẹ́ ẹ sì wọ ẹnu ọkọ ẹ rí ipa lálejò láàrin wa. àlejò tá a sì ní iná òdún ni o kì í ṣe àìmọ̀ fún olóko gbogbo yín o kò fẹ́ sẹ́ni tí ò mọ̀ láàrin ìlú wa àfẹni tí ì aṣọ mọ̀ lóyún yóò wà nídìí kan pàtó àbí méjì tó fi wà pẹ̀lú wa ń bí àmọ́ yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti ń gbọ́ mu ta ẹnu onípọ̀n báyìí náà láti ń gbọ́ pọ̀n ẹ̀hún ó pè òun fúnra rẹ̀ jáde yóò wà fẹnu ara rẹ̀ sọ ohun tó gbóhùn débi ẹ̀yìn mọ́ bọ̀. kí gbogbo ara lé. ẹ kú kalẹ̀ o orúkọ mi ni Afọláwẹ̀ mo nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé yìí òun ló gbé mi wá ó dá ọ lójú pé o nífẹ̀ẹ́ iṣẹ́ yìí dáadáa ṣé orí iṣẹ́ wa tó ń wò yìí fọjọ́ kan sùn lé fọ̀sẹ̀ kan sùn ta ni o lóòótọ́ wọn lè máa pe léré orí ìtàgé lọ́mọ oníranù àmọ́ àwa kì í sọmọ oníranù iṣẹ́ wa ló jọ bẹ́ẹ̀ mo sì ti bí ọ dáadáa pé tó ń wọ̀ láti darapọ̀ mọ́ wa ni àbẹ́yàn kan ní mú ọ lágídí pé kó wá darapọ̀ mọ́ wa. lára ah, ohun ìtọkùntọkàn ni. ó dá ọ lójú. torí níbi ọ̀dọ̀ tiwa níbi tó yìí bá a bá gbòde eré tẹrẹ bá dojú àgbà mi láwọn ọmọ mi tó ń wò lórí ìjòkó yìí tí orin bá wá bọ́ sí orin tó orin bọ́ sí wọn lára gbogbo wọn ni wọ́n mẹsẹ̀ ẹjọ́ tí wọ́n mọwọ́ ọjọ́ tí wọ́n sì lè máa ṣèdí bàlàbàlà bí òde bá wá dojú àgbà mi ṣó o lè ṣèdí bàlàbàlà. Ah, owó ṣèdí ah, bólobòlò ó dá ọ lójú ó yá kọ bí. ẹni mo lójú tì mo lójú tì o. mo lójú tì o iṣẹ́ ààrẹ ló sọ mí dọ́là jù o bóyá iṣẹ́ ààrẹ ló sọ mí dọ́là jù o ẹni pé mo lójú tì mo lójú tì o mo lójú tì mo lójú tì o ṣé iṣẹ́ ààrẹ ló sọ mí dọ́là jù ṣé iṣẹ́ ààrẹ ló sọ mí dọ́là jù iṣẹ́ ààrẹ ló sọ mí dọ́là ṣé mo ti ní ẹ pàlú ni. ọrùn ojú tì. ẹ bá ń fún látẹ̀wọ́. ẹ fún látẹ̀wọ́ ẹ fún látẹ̀wọ́. ọmọ ìṣèlú bàlàbàlà kódà ó tún ṣe kí ni. ó ṣe ìjẹ́bú ó tẹ̀ ní bòròbòrò ó tẹ̀ ní bòròbòrò. kò ní bàjẹ́ fún gbogbo yín. ẹ ẹ kó tó lọ ó kù. pàápàá jùlọ pàápàá jùlọ orin àgárà èmi ni fún igbákejì àgárà ọtí fẹ́ pà fún yín. ẹ ẹ ẹ ẹ ẹ mọ fún lẹsí ó ti sọ tán ó ní òun ni ọ̀gá hàn òun náà ní gbákejì ọ̀gá hàn èmi ìsáyè sọ̀gá hàn ẹ láfikún ọ̀rọ̀ mi bí èèyàn bá wá darapọ̀ mọ́ wa bó ti darapọ̀ mọ́ wa yìí ó láwọn nǹkan tá à mọ̀ gbà o mo ti sọ fún ọ lẹ́yìn lẹ́ẹ̀kan àmọ́ òun ó tuntun sọ báyìí tí ó bá wá èdè pàdé tó ń bọ̀ tó mọ̀ pé o ṣe tán o darapọ̀ mọ́ wa taratara o gbọ́dọ̀ kú gbogbo kìíní wa láàfin wa mọ̀ pé lóòótọ́ lóòótọ́ o kó darapọ̀ mọ́ wa ìyẹn ń wíní so orí gbogbo àwọn tó ń wò ń kalẹ̀ ọ̀gá rẹ̀ wọ́n jẹ́ o. bẹ́ẹ̀rin. má torí pé mo jù lọ lọ́jọ́ orí kò tẹ́gbẹ́ àbúrò mi kó o máa wá ṣe bí ò ti yẹ kó o ṣe sí wọn àwọn tí wọn ò kàn ń ṣe dáadáa tí ó yí ọ o tí ẹ ṣiṣẹ́ wọnú ara yín ó yí ẹ báwọn mọ ọ̀pọ̀ wọn lé o bí wọn náà bá ti lè jókòó ń bẹ̀wọ̀n kẹ́lòmíì wá lẹ́yìn bí ìṣẹ́jú kan tó jókòó ó ti dọ̀gá rẹ̀. Ah ẹ̀yọ́ rẹ̀ jókòó. ẹ ṣeun. lọ jókòó. ní ìpàdé tó kọjá olórin kan tí mo kọ yìí mo sì mọ̀ pé ẹ ti mọ̀ yàn ẹ mọ̀ pé mo sọ fún yín pé orin yìí la fẹ́ yìí lò ní òde mọ́ńkẹ́ tí wọ́n pè wá sí wọn ò wá fẹ́ kẹ́ ẹ tún kọrin ọ̀hún báyìí kí n lè mọ̀ pé dájúdájú ẹ ti mọ̀ ọ̀hún torí wọn ò ní fẹ́ kẹ́ ẹ bójú mi jẹ́ tá a bá dòde o ẹ gbọ́ mi yé kí ló ń fò ó lókè. èrò fò ó lókè. kí ló ń rìn nílẹ̀. ọmọ èrò ló ń rìn nílẹ̀ wọ́n tẹ̀ mí mọ́lẹ̀ o. má jẹ́ kú rẹ̀ mọ́lẹ̀ kó má lọ fi irú rẹ̀. ìwọ ló máa fi irú rẹ̀. ìwọ ló máa fi irú rẹ̀ fún wa jọ. ọ̀gá ló máa fi irú rẹ̀ tọ́ka bá fi irú rẹ̀ ẹ bọ́ sí orí àpèrè má jẹ́ fún igbá kiri ọ̀gá ló máa fi irú rẹ̀ ọ̀gá ló máa fi irú rẹ̀ ọ̀gá kiri lọ́dún fún mi náà kó pàdé mi kó kó parẹ́ nu ayé ẹ̀wọ̀ èyí tó bá ti ṣe bọ́lá bọ̀ lálù mo máa sọ fún yín pé orí ń ta mí o. ọ̀gá ìjọ ọ̀gá ọ̀gá. mẹ́wàá lọ́dẹ tó bá mo mo mo mo o èyí tó bá ti ṣe wèrè nu yín. Ah! ọ̀gá ìjọ ọ̀gá. tí n bá tún ní ẹ ń bí bàbá rẹ ni ó fi lù lẹ. rí oríṣi ọmọ ẹgbẹ́ èmi ni wá máàmì. ibi dùn. ẹkúlẹ. ibi dùn. máàmì. ibi dùn. máàmì. mo ní kó o sẹ́ ògì kó tó lọ o lérò orí ìtàgé ló fẹ́ máa ṣe eré orí ìtàgé yẹn ló máa jẹ o. máàmì sẹ́rí gbogbo àwọn ẹgbẹ́ mi tó kù àwọn òbí wọn fọwọ́ sí i eré orí ìtàgé òun sì ni màá ṣe é kúṣẹ́ àwọn òbí wọn fọwọ́ sí i kó máa ṣe orí ìtàgé. àwọn ẹgbẹ́ ẹ̀. Akọ́lákẹ́, hmm? ó ti pẹ́ tí mo ti fẹ́ bá ẹ sọ̀rọ̀, àmọ́ inú mi dùn lónìí wípé o fún mi ní àǹfààní láti gbọ́rọ̀ mi. Arọ́lákẹ́, sórí, ó ti pẹ́ tí mo ti rí ẹyẹ, hmm. àmọ́ èmi ò rí ẹyẹ tó rẹwà bí ọ̀kín. Hmm. Àìmọye ejò ló rẹwà lóòótọ́ àmọ́ tí nìní ó yàtọ̀ gédéǹgbé sórí kù sígbà tí mi bá rí ọ torí èmi ò kí ń burú hmm. nítorí kíni nítorí wípé ó rẹwà. kí ó rí wọn mọ ní burú. <laughs> torí àsọdùn kó jẹ tán tán lẹ́nu. <laughs> ẹ̀gbọ́n ẹgbẹ yẹmi. ọkùnrin ló ń ké sí. níbo lẹ wá ti ń bọ̀. ẹ eh, yóò labọ bí kébọ mo ti ń bọ̀ ṣé ó tẹ̀lé ń lọ ní ẹ̀wọ̀n mọ́ mo rí i pé <laughs> owó dẹ owó dẹ ẹ bá mi lé bó bá ṣe tán <laughs> eh, ah. owó dẹ eh. ẹ bá mi lé eh, yóò bọ sí. wọn bá yín lé <laughs> gẹ́gẹ́ bí mo ṣe ẹ̀gbọ́n mi nu ẹgbẹ́ yẹmi ó mọ̀ pé léré orí ìtàgé ni hmm. ó sì gbá yìí ẹgbẹ́ yẹmi kan èmi kan ni hmm. má wàá jẹ́ kí n fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ sórí arọ́lákẹ́ sórí bó ti wà yìí mo nífẹ̀ẹ́ rẹ ni o mo ní ìfẹ́ rẹ gidi gan-an bó o bá sì ṣe tèmi kò sí ohun tó o fẹ́ tí wọn ò ní ṣe fún ọ nílé ayé yìí kò sí ohun tó o béèrè tí wọn ò ní ṣe fún ọ kódà kó sọ pé o fẹ́ dorí awó ń fún ọ ẹ torí mo ní ìfẹ́ rẹ ni ìfẹ́ rẹ ó kun àyà mi ní gbé ìwọ ṣáà ti ṣe tèmi. o ò sí á fún mi lésì ẹ Arọ́lákẹ́ adégòkè kì í ṣe pẹ́rù ń bà mí àti fún ọ létí ọ̀rọ̀ rẹ o àmọ́ jẹ́ ń lọ rò náà. kò fẹ́ lọ rò. ebi wọn náà mọ̀ pé rírò ní tọ́ bẹ gbẹ̀gìrì jẹ́ ń lọ rò. èrò lọ gbẹ̀gìrì lóòótọ́ àmọ́ dákun tó o bá rò má wàá jẹ́ ó kókó. ọ̀dà. èsì ayọ̀ mo fẹ́ kó jẹ́ kó jẹ́. ọ̀dà. o ṣeun. èmi mo rí ọ náà. Ah! Ọbẹ̀. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. Àlọ́ mi àlọ́ Tẹ́rẹ́ àjà ló balẹ̀ bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ ibi tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ ojú rẹ̀ jó àwífúnni kó tó dánìyàn àgbà ẹja kádì ní akèrègbè ni ó sọ ibi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa á ìgbà tí ó ti fọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kan tó dání o àgbà ìjàkadì ní. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́. àbùkù ni ẹni àwí fún Èdùmàrè jẹ́ gbọ́. Akèrègbè ló sọ̀bi tó fòkùn sí lárò o bá ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń pa igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́gbẹ̀ẹ́ kan mi pípa àwífún ni kó tó dání o àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́.